ìjókòó ìjàkadì lóró ọ̀tọ̀ ọ̀fà ọmọ ìjàkan ìjàkan tí wọ́n já lọ́fà nílé ọlọ́lọ́mí yìí o ìjà ń ṣojú ebè lọ́fà ó ṣojú poro nínú oko. ẹ wẹ dákẹjàre poro nínú oko òṣùwò yẹ̀rù ọ̀kì wò ni wọ́n tún fún yín wrong information wa báwo ṣe jọmọ́ yẹ̀rù ọ̀kì ó ṣe ni stop ẹ̀ èwo ni èwo ni yẹ̀rù ọ̀kì ṣó jọmọ́ra wọn ni ibo ló ń kì mí mọ́ yẹn wèrè tó fún ẹ ní information fún ẹ right àwọn wèrè wo ṣé ó jọ mọ́ra wọn ní apapọ̀ ni apapọ̀ ni abẹ́kúta sí ìbàdàn yẹn ẹ̀rú ọ̀kẹ́ òde ń pariwo oṣù stop it. for the sake of love leave me alone what do you mean by what for the sake of love.